gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè Ògùn East Senatorial District nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí sẹ́nítọ̀ Gbẹ̀ngà Daniel ó mà ti tú àṣírí lórí gbogbo bí wọ́n ṣe sọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu di ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún tó kọjá àti ipa ńlá tó kò lórí àwọn gbajúmọ̀ olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n fi juwọ́ sílẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tó ń bá ìwé ìròyìn The Nation tó ń bá wọn sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún kan tí ààrẹ bọ́lá tinubu fẹ́ pé lórí àlééfà láàrin ọ̀sẹ̀ méjì sí àsìkò yìí ìní daniel jẹ́ kó di mọ̀ yìí pé iṣẹ́ tó ń ṣe ní abẹ́lẹ̀ láti sọ ààrẹ bọ́lá ahmed tinubu di ààrẹ ó ní kò kéré rárá o tó sì ló jẹ́ kàyéfì pé gbogbo àwọn tí kò nígbàgbọ́ nù tinubu tí wọ́n fẹnu àbùkù kan nígbà táwọn lọ ń bẹ̀ wọ́n pé kán ṣàtìlẹ́yìn fún un ìní wọ́n wá ń yípo tinubu báyìí nígbà tí Gbẹ̀ngà Daniel ṣàlàyé ó nígbà tí ètò ìdìbò ń bọ̀ òun rí wípé ẹni tó kójú òṣùwọ̀n tí orí ẹ̀ pé jù tó tún dàgbà jù ní àwọn olùdíje láti ilẹ̀ Yorùbá òní Bọ́lá Tinubu táwọn jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ó léyìí ló jẹ́ kóun lọ́ọ́ máa bá gbogbo àwọn tó ń figagbága pẹ̀lú ẹ̀ ó lóun dé ọ̀dọ̀ Káyọ̀dé Fáyẹmí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà náà òun lọ́ọ́ bá akẹ́kọ̀ọ́ juwọ́lẹ̀ fún Tinubu ó ní kódà òun dé ọ̀dọ̀ gómìnà Rotimi Akeredolu tó ti dolóògbé báyìí ó lóun tó bá a sọ pé ìwọ ni alága gbàǹ gómìnà ilẹ̀ Yorùbá báwọn gbogbo yòókù ẹ̀ sọ̀rọ̀ Tinubu la gbọ́dọ̀ fà kalẹ̀ ó lóun ò dúró sílé yìí òun tó lọ bá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ó lóun tẹ̀ sọ fún pé ìwà Arẹ́gbẹ́ṣọlá kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kò ń ṣe orúkọ ẹ ló yẹ kó máa ṣe báyìí fún Tinubu ó lóun tó dúró òun tó gbọ́dọ̀ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ ìyún olóyè bísí àkàndé tó súnmọ́ aṣíwájú bọ́lá ahmed tinubu gidigidi ó lóun tó lọ bá kí bàbá ẹ bá dákẹ́ o àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ ẹ sọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ wọ̀nyí kí wọ́n jókòó jẹ́ fún tinubu kí wọ́n jẹ́ kó jáde gbẹ̀ngà daniel ni gbogbo bóun ṣe ń sáré kiri àwọn ò pariwo ẹ̀ kiri ni ó ní àgbà àgbófinfo ló máa ń dùn àgbà tó lómi nínú kì í dún rárá kódà ó lóun ò dó sórí eléyìí o gbogbo àwọn ẹgbẹ́ tó ń jìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá pé kí yorùbá kúrò lára nàìjíríà làwọn tó lọ bá ṣèpàdé ipe ẹwọ́ ẹ̀sìn mẹ́dọ̀ o àwa ló kàn o àsìkò yorùbá rèé o ẹ kí tinubu wá ṣe gbẹ̀ngà daniel ló wá jẹ́ kàyéfì pé gbogbo àwọn tí kò nígbàgbọ́ nù tinubu ńgbà náà tí wọ́n fẹnu àtẹ́kùn àwọn pé tinubu ò lè wọlé láéláé ó láwọn ló wá ń sáré tán wojú èrè tinubu ká ìgbáyìí o tó sì níwẹ̀ẹ́ kò yẹ wọn lẹ́nu púpọ̀ náà o nítorí pé bó ṣèlú ṣe rí nìyẹn wọ́n tẹ̀ wá bí wọ́n ní excuses à abẹ́ ti gbàgbé ni lọ́dún two thousand and nineteen lásìkò ètò ìdìbò ààrẹ gbogbogbò Alhaji Atiku Abubakar ọ̀jẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ máa ṣàtìlẹ́yìn fún láti di ààrẹ orílẹ̀-èdè yìí Gbẹ̀ngà Daniel Búṣẹ̀rín òmìnirí oníṣẹ́ rí i nǹkan tẹ́ ń sọ yìí ó yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀ lásìkò yìí o onígbà náà gbogbo yín lẹ́mọ̀ pé òun àti Bọ́lá Tinubu ọ̀rẹ́ kòríkòsò làwọn oníkan Tinubu gbé igbá ìdìbò lọ́dún two ni òun kò bá padà lẹ́yìn àtìkù ṣùgbọ́n nígbà tóun wà ní ẹgbẹ́ pdp ńgbà náà tó sì jẹ́ pé fúlàní méjì ló fẹ́ dupò ààrẹ yan ààrẹ muhammadu buhari àti alhaji atiku abubakar ó ní ìdí rèé tóun fi mú atiku abubakar ó ní pẹ̀lú eléyìí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp iná sì máa ń fojú tinubu wò ń pé a ọ̀rẹ́ tímọ́tímọ́ tinubu lélẹ́yìí o kò lè dalẹ̀ ó ní ìdí rèé tóun fi ṣàtìlẹ́yìn fátikù ó ní ṣùgbọ́n lọ́jọ́kọ́jọ́ nígbà tí tinubu bá ti lóun yóò díje du ipò kan òun kò lè ṣàtìlẹ́yìn fẹ́ lómìn àfi tinubu wọ́n tún wá bí wọ́n ní kí sọ sí ìjà àárín ẹ̀yìn àti gómìnà ìpínlẹ̀ ogun báyìí ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún Daniel ní ẹ sọ nígbà tó ti ọwọ́ bọ̀ lẹ́nu pé à pé ọkùnrin máa wo ilé ìyàwó yín ní Daniel ní nítorí ó ní pé bàbá dáríjì wọn nítorí wọn ò mọ tán ṣe ó lóun máa ń sọ fáwọn olóṣèlú pé bá a bá ń bára wa jà ẹ mọ̀ pa máa parí ẹ̀ lọ́jọ́ kan ẹ má jẹ́ kí ìjà máa dádọ̀ àwọn ọmọ ìyàwó àtàwọn ẹbí wa ó ní òun kò ní sọ̀rọ̀ lórí ìjọba Dàpọ̀ Abíọ́dún ó ní a burú lẹ́nu abọ́ rẹ̀ ó ní àti pé ní báyìí òun ti di àgbàlagbà nídìí òṣèlú ètò olóyìnbó ń pè ní elder statesman onítọ́báwo nígbà tóun ti di ṣe gómìnà gbẹ̀yìn ó ti fẹ́ tó ọdún mẹ́rìndínlógún ìyún sixteen years báyìí nítorí pé amúsùnwọ̀n tó jẹ lẹ́yìn òun ó lo ọdún mẹ́jọ Dàpọ̀ Abẹ́dún náà ó ti fẹ́ lo ó ti ń lo ọdún bíi márùn lọ báyìí ó ní sóòwò náà ti ń di àgbàlagbà báyìí kò nílò kóun ṣẹ̀ máa fẹnu àtẹ̀bù kan ẹnikẹ́ni ṣùgbọ́n tó ní kí gbogbo olóṣèlú kan máa rántí àtúbọ̀tán o nítorí pé béèyàn bá gbẹ́ kòtò lẹ̀ jìnnà béèyàn bá gbẹ́ kòtò jìn sílẹ̀ fún ọ̀tẹ̀ kó má béèyàn bá gbẹ́ kòtò fún o nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pólúwa rẹ̀ ni yóò padà kú sínú kòtò téèyàn gbé ọ̀run